وكل ضلالة في النار معاشر المستمعين الكرام والمستمعات الكريمات بلغ مني أزكى تحية قائلا السلام عليكم ورحمة الله وبركاته أركب ولابا ولابا تي كتكو أنك كتكو وواجه فقو sí ayé tí a wà yìí ọlọ́ọ̀bà náà ni adúpẹ́ fún. àtọ̀rọ̀ àlékún ìṣe ọlọ́ọ̀bà kọjá orí ajẹ́jẹ́ fún ọlọ́ọ̀bà àti àánú ọlọ́ọ̀bà fún anábì sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú anábì àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹnìkan kan wa náà tí a ń tẹ̀lé lánàá anábì sallallahu alayhi wa títí di ọjọ́ ìgbọ̀dọ̀ kìyàmà. àjẹ́rìí pé ọlọ́pàá yìí ó nìkan ni ọba tọ́ láti máa jọ́sìn fún láì wá orogún papọ̀ láì dá orogún papọ̀ pẹ̀lú ọlọ́run ọba náà. àjẹ́rìí pé ọlọ́run ọba yìí ọba ọ̀kan tuntun ni nínú àwọn iṣẹ́ ẹ̀sìn ẹ̀ ọba ọ̀kan tuntun ni nínú àwọn iṣẹ́ tí ọlọ́run bá ní kẹ́lá gbé kọ́ wa lọ́rùn ká máa ti fọ ọlọ́run bá ọgbọ́n kan oṣù tí ọlọ́run bá ṣe nínú àwọn ìròyìn àti àwọn orúkọ ẹ̀. bákan náà ajẹ́ ìpín ọlọ́run báyìí òun lọ́ba tó nímọ̀ nípa gbogbo tó pamọ́ àti gbogbo nǹkan tí ó hàn tẹ̀lé tí wọ́n ti pé nǹkan kan kò pamọ́ fún ọlọ́run ọba náà ọba tó rí gbogbo nǹkan pátá ni àtijọ́ ìpínlẹ̀ yẹn ọlọ́run ọba kò sí ẹnìkan kan nínú àwọn ẹ̀dá mọ́ tí ó ní ìmọ̀ kọ̀kọ̀ tó mọ gbogbo nǹkan tó pamọ́ àti gbogbo nǹkan tó hàn lẹ́yìn báyìí nínú àwọn ẹni tí ọlọ́run ọba àlejò aláṣẹ ọjọ́ ọba àtúnlé lórí ni ilé ìta gbọ́dọ̀ fẹ́rẹ̀lẹ̀ fún ọlọ́run ọba nìkan tí a sì gbọ́dọ̀ fẹ́rẹ̀lẹ̀ fún ẹ̀dá kankan nínú àwọn ẹ̀dá mọ́ yàtọ̀ fún ọlọ́run ọba gbogbo bó bá ṣe òkèdà náà tó tóbi tó nítò lọ́dọ̀ ọlọ́run ọba a gbọ́dọ̀ fúrò yìí a gbọ́dọ̀ fẹ́rẹ̀lẹ̀ fún ẹ̀dá kankan. náà ilé tí àwọn bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa al-haqiqatu al pàápàá ta ni wọ́n pè ní anabi sallallahu alayhi wa sallam lọ́dọ̀ àwọn oníṣòfin pàápàá anabi fúnra ara rẹ̀ báwo ni anabi ti rí kí ni àwọn ìròyìn tí a lè fi rinlẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam nínú ìlànà àwọn oníṣòfin kí ni ojú tí àwọn oníṣòwò tí wọ́n fi ń wo ànábì sallallahu alayhi wa sallam ipò wo ni wọ́n gbé ànábì sallallahu alayhi wa sallam sí kí làwọn nǹkan tí wọ́n fi rinlẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam kí làwọn ìròyìn tí wọ́n fi ń ròyìn ànábì sallallahu alayhi wa sallam eléyìí ni a pè ní eléyìí ni wọ́n pè ní alḥaqiqatu sufiya alḥaqiqatu almuhammadiya pàápàá bí ànábì sallallahu alayhi wa sallam ṣe rí gangan so nìkan tí a ń gbéyàwó lọ ibi tí àwa bá láàyè dé lábẹ́ al-haqiqatul muhammadiyya òun náà ni àlàyé nípa iddi'ahu ilmi al-ghayb linnabiyyi sallallahu alayhi wa sallam ìṣe àpèmára ìmọ̀ àkọ́kọ́ fún anabi sallallahu alayhi wa sallam òun ni à ń gbìyànjú àti tan ìmọ́lẹ̀ sí àti ipò wo ni àwọn onísúfí wà ní abala yìí ìhàwó ni àwọn oníṣúfí kọ sí ànábì sallallahu alaihi wasallam níbi ìsàfihànilẹ̀ ìmọ̀ àkọ́kọ́ fún ànábì sallallahu alaihi wasallam wọn láti ń gbé ẹ̀wù lọ pẹ̀lú àwọn ẹ̀rí ọlọ́kan ọ̀jọ̀kan nínú al-Qur'an àti nínú sunna ànábì sallallahu alaihi wasallam. ká tó tẹ̀síwájú lálẹ́ yìí lórí àwọn ẹ̀rí tí à ń bá lọ màá tún gbìyànjú àti tó ṣe àfikún ọ̀rọ̀ yìí kan nínú àwọn àgbàfà oníṣúfin kálíbà máa wípé àwọn oníṣúfin sẹ́ wà á máa fi ìmọ̀ ìmọ̀ kọ̀kọ̀ wà á máa fi rinlẹ̀ fún àwọn ẹ̀dá wà máa fi rinlẹ̀ fún anabi sallallahu alayhi sallam kódà wà á máa fi rinlẹ̀ fún àwọn ṣéwù wọn kódà wà á máa fi rinlẹ̀ fún ẹni tí bá ń rin ìlànà súfin tó bá ń rìn gẹ́gẹ́ bó ti yẹ kó rìn wọ́n máa ṣe àfihànlẹ̀ àwọn ṣe àfihànlẹ̀ ìmọ̀ ìkọ̀kọ̀ fúru àwọn báyìí. ìkan nínú àwọn àgbàfà onísúfí tó yẹ sí pé wọ́n ṣe àfitì ìlànà onísúfí kan sí ọ̀dọ̀ rẹ̀ tí ó sì jẹ́ olórí nínú ìlànà náà òun náà ni sheikh abdulkadir aljeilani sheikh abdulkadir aljeilani àfa yìí lọ́dọ̀ wọn ni wọ́n fi wọ́n ṣe àfitì al-tariqatu al-qadiriyya ọ̀dọ̀ wọn ni wọ́n ṣe àfitì kọ̀yíkọ̀ yìí sí. tàbá lọ́wọ́nú tíra àfa yìí nínú al tíra wọn kan bẹ tó gbajúmọ̀ dáadáa tí yẹ kí kò sí ẹni tí ń rìn lànà sufi pẹ̀lú lànà abdulkadiri aljeilani tí ò ní ma tí a tán pè ní alghunia tàbí ká tiẹ̀ kó lákòyàwó kò sẹ́ni náà tó kéwu tó kọ́ nípa ìmọ̀ ẹ̀sìn tí ó sọ pé òun ma tí a tán pè ní alghunia tíra yìí alghunia tíra ńláńlá ni ti sheikh abdulkadiri aljeilani nínú tírà yìí abdulkadir al-jilani wọ́n ti àfihàn ilẹ̀ ìmọ̀ kọ̀kọ̀ nínú tírà náà bó tilẹ̀ já sí wípé sẹ́rí sheikh abdulkadir al-jilani yìí àwọn tún bẹ́tà wọ́n tún sàn díẹ̀ nínú àwọn àgbà fáwọn oníṣúfí ẹni tí wọ́n fi jìnnà sí ahmadu tijani àbí ibrahim niyas bíi sáma jìnnà sílẹ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn àánú ọ̀pọ̀lọpọ̀ àwọn aburú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ sọkúsọ tẹ́ẹ̀bà lọ́dọ̀ Ahmadu Tijani tẹ́ẹ̀bà lọ́dọ̀ Ibrahim n'iya ẹ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ́dọ̀ Abdulkadiri al tó ti bá ti wá sọ pé Abdulkadiri yìí òun tó sí àwọn tó yìí sí àwọn Ibrahim tó yìí tó ń ti bẹ́ẹ̀ bá àwọn ọ̀rọ̀ bámú lọ́dọ̀ Abdulkadiri nínú ẹ̀ làwọn tí mo fẹ́ kà yìí. mo ní tí a bá lọ wo tíra àwọn tó pè ní alghunia tíra alghunia yìí tá a bá wo mujalladu ẹlẹ́ẹ̀kejì volume two nínú tíra náà volume two page one sixty nínú tíra alghunia volume two page one sixty. sheikh abdulkadir jilani wọ́n sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ní agbára púpọ̀ wọ́n ń ṣèròyìn nípa wọ́n ń sọ ìròyìn almurid ẹni tó jẹ́ muride ẹni tí ó rìn ìlànà súfí tí ó ń tẹ̀lé ṣéèkù rẹ̀ àbó ń ẹ̀ eléyìí tá ń pè ní muridi muridi almuride ìbájú Sheikh Abdul Qadir tí wọ́n ń ròyìn almuride irú ìròyìn wo lọ́gbọ̀dọ̀ wà lára rẹ̀ báwo ni almuridi táǹpẹ̀ ní muridi bí wọ́n ti máa sọ fún muridi kò lè yé dáadáa ẹni táǹpẹ̀ ní muridi kí làwọn ìròyìn tí ó wà lára rẹ̀ oníkàlọ́ wọnú sí àwọn táǹpẹ̀ ní alghunia mujalladu lẹ́kejì page one sixty wọ́n ní thumma yujahidu nafsahu wọ́n ní muridi wọ́n ní lẹ́yìn náà yóò ja ẹ̀mí ara rẹ̀ lógun muridi yóò ja ẹ̀mí ara rẹ̀ lógun wàhálà yóò sì ja ìfẹ́ ẹnu rẹ̀ lógun. ẹ̀rí pé ọ̀rọ̀ yìí eléyìí ọ̀rọ̀ tó dáa ni gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ ja ẹ̀mí ara ẹ̀ lógun yóò sì gbọ́dọ̀ ja ìfẹ́ ẹnu rẹ̀ lógun. nítorí fi bẹ̀rẹ̀ yìí ni tó dáa ni kò sátakò ń bẹ̀ àwọn èyí takò tó dáa ní tí ọba dáa là máa ń takò. ẹ gbogbo nǹkan náà máa ń takò nǹkan ti gbogbo nǹkan là máa ń takò gbogbo nǹkan ọ̀rọ̀ tí Sheikh Abdul Qadir Al-Jilani sọ́nbì ọ̀rọ̀ tó dáa ní pé summa yujahidu nafsa lẹ́yìn náà ẹni tó jẹ́ mùrídìí yóò ja ìyá rẹ̀ lógun wa hawa yóò sì ja ìfẹ́ inú ẹ̀ lógun bi amrillahi azza wa jal yóò sì já nǹkan yóò sì já nǹkan méjèèjì lógun pẹ̀lú àti ọlọ́run ọba ni àti ọlọ́run ọba ni ó fi já lógun ọba tí ọba bíi ọba tó gbàngbà hatta yufariqa ukhra yóò wá jagun yìí títí débi pé yóò fi yóò fi ya alikiyama rẹ̀ yóò jagun yìí dẹ́kọ̀ wípé hata yufariqa ukhra títí tí ó fi ya tí ó fi pínyà pẹ̀lú alikiyama rẹ̀ yóò pínyà pẹ̀lú alikiyama rẹ̀ ẹ̀dá kò sọ̀rọ̀ eléyìí ó dáa kí ẹ léyàn ja ẹ̀mí ara ẹ̀ lógun yóò ja ìfẹ́ ẹnu ẹ̀ lógun débi wípé kódà yóò ya yóò pínyà pẹ̀lú alikiyama rẹ̀. وما أعد وما أعد عز وجل لأوليائه فيها من جنة لرغبته في مولاه àti gbogbo ńtọ́nà ọba àlékẹ́lá pèsè kalẹ̀ ọba bíi ọba tó gbọ̀ngbọ́n fún àwọn wòlíì rẹ̀ nínú gbogbo ìpèsè ọlọ́ọ̀ba gbogbo ìgbádùn tọ́nà ọba àlékẹ́lá pèsè kalẹ̀ yìí nínú àlìjẹ́nà fáwọn wòlíì rẹ̀ yìí yóò ya yóò pín yà pẹ̀lú gbogbo àwọn nǹkan wọ̀nyí. lè rọ̀gbọ́n ti hì sí màwùláhù nítorí pé ọlọ́run ọba rẹ̀ nìkan ló ní ló ní ló lójú kòkòrò sí ọlọ́run ọba nìkan ló ní tàmá sí kò ní tàmá sálkìyàmà sọ pé ó ṣe déédéé ọ̀rọ̀ Rabi'a al-Adawiya abẹ́ẹ̀kọ́ ni ó nítorí pé ọlọ́run ọba nìkan ní ń wá nítorí ẹ̀ ní òfin ní ní ó fi ní ó fi ní ó ya àlùkìyàmà rẹ̀ àti gbogbo àwọn àlùjẹ́nà àti gbogbo ntọ́lọ́ba pèsè síbẹ̀ mùrídìí yọmọ wa bá iṣẹ́ ìlọ́jẹ́ pé yọ jáde kúrò àwọn ẹ̀dá fàyà kúrújú mínal àkùwàn yọ jáde kúrò ìjẹ́dá fàyà sọ́fà mínal àdá wọ́n wá fọ́ọ́mọ́ kúrò níbi ẹ̀gbin yọmọ bá sẹ́ ìlọ́jẹ́ pé ìsọ́fà mínal àdá wọ́n fọ́ọ́mọ́ kúrò níbi ẹ̀gbin wàyàtà jáwọ́ harọ̀ wàyàtà jáwọ́ harọ̀ lè rọ́bì làálàmì lè yóò sì ba iṣẹ́ yìí wípé yóò di ah, jawhar yóò di yóò bọ́ra lẹ̀ kú omi gbogbo ń tí èjé kéèyàn wà ní tọ̀bíà tí èjé kéèyàn wà ní bí ọlọ́run bá ti dáyàn yóò ta jawhar fọlọ́run ọba rẹ̀ yẹn ni pé yóò wà pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ níbọ̀ yóò wá pẹ̀lú ọlọ́run bá rẹ̀ níbọ̀ ọlọ́run bá ti dá gẹ́gẹ́ ní tọ̀bí àárẹ̀. wàyàtàjà haru yorùbá anam fatankofiru minhu ala ikuwal asbab. ọ̀nà wo ni ó di ni ó gbà di ẹni tí yóò bọ́ pábọ́sẹ̀ fún ọlọ́run rẹ̀ wo ni ó di ẹni tó jẹ́ sí wípé yóò wà níbi ọlọ́run bá ti dá pẹ̀lú ọlọ́run tí gbogbo àwọn nǹkan mi tí èjé kéèyàn wà ní tọ̀bíyà tí èjé kéèyàn wà ní àdámọ̀ bọ́lọ̀ ti dá yẹn yẹn tí èjé wà bẹ́ẹ̀ yóò gé kú yóò wá pẹ̀lú ọlọ́run ọba ní bọ́lọ̀ ti dá. ọ̀nà tí ó gbà sí bẹ́ẹ̀ ni pé minhu gbogbo ìbátan pátá yóò gé fún kò ní ní mọ̀lẹ́bí kankan mọ́ kò gbogbo àwọn ìsopapọ̀ tí máa ń bẹ láàrin èèyàn pẹ̀lú pẹ̀lú èèyàn yóò gé fún pàtàkì minhu al-ala'iqu wal-asbab wal-ahlu wal-awlad àwọn mọ̀lẹ́bí rẹ̀ yóò gé wọn kúrò lára rẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ kò ní níbàjẹ́ pẹ̀lú wọn mọ́ yóò wá wà pẹ̀lú ọlọ́run ọba níbọ́lọ́run ṣe dá nítọ̀ àgẹ́gẹ́ nígbà tí ò tí ì máa kó nǹkan mí rọra gbogbo ntí ntí tí jẹ́ ìbá ìbá ìbáṣe pẹ̀lú ayé pátápátá tí èfi tí èfi jẹ́ kéèyàn wà pẹ̀lú tọ̀bí àbọ́lọ́ ṣe dá nígbà tá a jáde nínú ìyá wa yẹn yóò gbégbó ẹ̀ kú gbogbo àwọn nǹkan ayé gbogbo àwọn ló fi ka gbogbo pé àwọn àwọn mọ̀lẹ́bí ni àwọn ọmọ ni gbogbo orú àwọn nǹkan báyìí gbogbo èmi ni ìyàwó ni gbogbo àwọn àìlá gbogbo èmi là ná ni gbogbo èmi ni à ń kọ́lé ni owó èmi là ń ra mọ́tò ni gbogbo àwọn nǹkan tí máa ń so papọ̀ mọ́yàn téye fi sí nítọ̀ bí abọ́lọ̀ ti dáni mọ́ nígbà tá a wálé ayé gbogbo ẹ̀ ó kú òfò. fọ̀tẹ́ǹsìdì anhu jihad tọ́ba wá rí báyìí gbogbo agbègbè ayé yóò wá sí fún gbogbo gàgá tó di gbogbo agbègbè ayé pátá yóò sí fún. wàtàǹfọ́sì fi wájú hi jihadu jihad. agbègbè gbogbo agbègbè pátápátá agbègbè kan tó yẹ kó òun ni jihadu jihad òun ni agbègbè tí gbogbo agbègbè yòókù tó so papọ̀ mọ́ agbègbè yóò ti fún gàgà àbẹ̀ ó ti fún. wàbáàbù abuwab ilẹ̀kùn gbogbo lẹ̀kùn ilẹ̀kùn yóò ti fún ilẹ̀kùn gbogbo lẹ̀kùn ó ti fún. wàhúwà rírọ̀ dìkọ̀bọ̀ ìrọ̀bì anam wàrọ̀bì arbab. ìta ń pè ní gbogbo ń ta ń wí yìí ìta ń jíwèé pẹ̀lú gbogbo ń ta ń wí yìí. ìta àgbàlérò pẹ̀lú kò ni àríbọ̀ bíkọ̀ bọ́ irọ́ bíi anam ìyọnu sí ìpè bubu gbogbo ẹ̀dá yọ jẹ́ tí ó yọnu sí ìpè bubu ọlọ́wọ́ dá gbogbo ẹ̀dá wọ̀rọ̀ arba gbogbo àwọn ìtawẹ̀ àwọn ọlọ́wọ́ arba gbogbo ọlọ́wọ́ báyìí yọ yọnu sí ìpè gbogbo ẹ̀. wọ̀nyẹ́ fàìlù fi ìfìlẹ̀ làálí bí máa kánà wà máa hùwà àt. tó bá ti wá wà nínú ipò yìí yọ máa wá ṣe iṣẹ́ ẹni tó nímọ̀ nípa ti ń ṣẹlẹ̀ àti tí ó padà ṣẹlẹ̀. iṣẹ́ tí ọmọ wa ṣe nígbà tó bá ti bá iṣẹ́ débi tá à ń wí yẹ fàìlù fi hí fìlẹ̀ làálí bí máa kánà wà máa hùwà àt yọ máa ṣe iṣẹ́ ẹni tó mọ̀ nípa ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti tí ó padà máa ṣẹlẹ̀. والخبير في بالسرائر والخفيات ẹni tó nímọ̀ nípa gbogbo ń tó pamọ́ yóò máa ṣiṣẹ́ bí ẹni tó nímọ̀ nípa gbogbo ń tó pamọ́ wà máa tataharraku bihi aljawarihu ẹni tó mọ̀ nípa gbogbo tí gbogbo ara ń ṣe pátá gbogbo tẹ́ gbogbo ara ń ṣe yóò dẹni tó nímọ̀ nípa rẹ̀ wà máa tó gbèrúhu kùlùbù wà níyà yóò sì máa gbogbo tí n tí àwọn èèyàn dì sọ́kàn gbogbo táwọn èèyàn fi pamọ́ sínú ẹ̀mí wọn yóò jẹni tó mọ̀ yóò máa ṣiṣẹ́ ní ìṣiṣẹ́ ẹni tó mọ gbogbo tí bẹ lọ́kàn àwọn èèyàn gbogbo táwọn èèyàn fi pamọ́ sínú ẹ̀mí wọn yóò jẹni tó mọ̀. ثم يفتح تجاه هذا الباب باب يسمى باب باب القربة إلى الملك إلى الملك الدجال إلى الملك الدجال. لينا wọ́n wá sílẹ̀kùn kan fún un. báàbù tó jẹ́ sí pé wọ́n ń pè ní báàbù kúrúbátì ilal maliki dajjal. báàbù ilẹ̀kùn tí ó múni súnmọ́ ọlọ́wọ́ ilẹ̀kùn yẹn yóò sí fún wọ́n sílẹ̀kùn yẹn fún. summa yurfa minhu ila majalisi al-ulus. ثم يرفع منه إلى مجالس الأنس لا tó bá sí ilẹ̀kùn أقبل fún tán wọ́n wàá gbé lọ síbi àwọn ibùjókò al-uns kí náà gbà lérò pẹ̀lú majalisul uns yóò ba iṣẹ́ débi pé wọ́n gbẹjọ́kọ̀ wọ́n gbẹjọ́kọ̀ wọ́n lọ gbẹjọ́kọ̀ síbi àwọn majalisul uns òun ni majlisul majlisul ààyè ibi tó yẹ pé bá débẹ̀ tó bá jókòó síbẹ̀ wàá máa fi ìlà tó dìgbà kan wà ń lé ni òní òní òní dà gẹ́gẹ́ bí àjòjì ẹrù kẹkẹ ò sì ní bà ọ́ òun ni majlisul ums ó ní tó bá bá fẹ́ débẹ̀ wọ́n gbé lọ síbi àyè yìí aláàkùn tí yé tawhid yóò wá dúró sórí àga tawhid yóò dúró sórí àga tawhid nígbà tó bá bá fẹ́ débẹ̀ wọ́n gbé lọ síbi àyè ibi táwọn táǹpẹ̀ ní majlisul al yìí àyè ibi tí èyàn ti máa téèyàn ti máa ríra rẹ̀ bí ìgbà kan wà lé tí ò ní rí rẹ̀ lájòjì tí ó sẹ́rù òsì níbà yóò wá jókòó sórí àgàtà òṣèyí tó ń ma yóò fọ ẹnu ìṣojú lẹ́yìn náà wọ́n wá sí gàgà fún wọ́n ti gàgà kúrò lójú ẹ̀ wọ̀nyá tukùlù dáhùn fọ̀dàníyà yóò wá wọ ilé ìjọ kan yóò wọ inú ilé ìjọ kan ṣoṣo wàyúkú ẹnu ìjàlá tó bá wọlé ìjọkẹ́ tó tó yìí wọ́n wá sí gàgà ọlọ́run bá fún un. fàyídà wákò àyà bàtọ̀rù wà lẹ́jà láì wà lẹ́yà sọ́mà bákì àbílà huwa fáàní yàrìmí an nafsihi wà sifatihi an hawlihi wà quwwatihi wà harakatihi wà iradatihi wà munahu wà duniya wà ukhrahu. fàyàsírù ka ìnáì bìláwùrì. ọ̀ni tó bá dépò yìí yúrùfọ̀ rẹ̀ ẹnu ìṣojú wọ́n sì gàgà fún òfin yóò wọ inú ilé ìjọ kan ṣoṣo wọn wá sí gàgà ọlọ́wọ́ bá fún un tí wọn bá sí gàgà ọlọ́wọ́ bá fún un fàyílà wà pa abásọ̀rù wàlẹ̀ jàlá tọ́mọ wá rí tójú rẹ bá wá gán ní ọlọ́wọ́ bàbá yìí tójú rẹ bá bọ́ tójú rẹ bá lọ sára ọlọ́wọ́ bá tó rí ọlọ́wọ́ bàbá yìí bákìyà bìlà hùwà yóò wá sẹ́kù láàyè yẹn bìlà hùwà láì sí ọlọ́wọ́ bá mọ́ ojú rẹ̀ ń rí ọlọ́run bàbá ìdé bá ti yàbìlà hùwà yóò wá sẹ́kù láì yẹn láì sọ́lọ́ ọ̀bá yẹn ni pé ọlọ́run ti lára ti ara rẹ̀ tí bá ń rẹ̀ ọlọ́run ti rí ọlọ́run ara rẹ̀ yóò an hawlihi yóò sì kúrò níbi ìròyìn wípé bóyá òun ní ọgbẹ́ kan láti di nǹkan kan wa quwwatihi àbóhun lágbára kan wa harakatihi àbí òun ní haraka kan yẹn ni pé ìlọsókè lọsódò àbí ìyírapadà kan wa iradatihi yóò sì ríra ìlẹ́ni pé òun ò ní ìrọ́jà kankan mọ́ wa munahu wa duniyahu kò ní ní èròǹgbà kankan mọ́ bẹ́ẹ̀ ni kò ní ní ayé mọ́ kò ní lálùkìyà mọ́ yọ máa wà báyìí fàyẹ̀síìrù ka iná in bí láòrì yóò wá dà gẹ́gẹ́ bí ife múmi tí wọ́n ṣe látara ìgò tó lówó lórí tó sí pé ẹ máa wo ohun mímu tí ń bẹnu rẹ̀ láti tàbáyìí tó ń pè ní tọ́ḿbùlà yóò wá dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ wo nǹkan tí Abdul Qadir al-Jilani ẹ wo bí tí ó ròyìn mùrídìí ní báyìí ẹ wo àwọn gbólóhùn tí ń sọ pẹ̀lú wípé ẹni tá ń wí yìí ẹni tí ọjọ́ mùrídìí yìí yóò nímọ̀ nípa gbogbo ntọ́pamọ́ yóò sì mọ gbogbo tí ń ṣẹlẹ̀ àti tí ó padà máa ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni gbogbo táwọn èèyàn ń ṣe níṣẹ́ pátá yóò nímọ̀ nípa rẹ̀ bákan náà yìí táwọn èèyàn fi pamọ́ sínú ẹ̀mí wọn àti àníyàn gbogbo èèyàn yóò bẹ̀rẹ̀ sí màmá àti gbogbo àwọn òròyìn tó fi padà ròyìn rẹ̀ débi wípé òun fúnra rẹ̀ ó padà bọ́ sínú ilé ìjọba tuntun ọlọ́run tó bá bọ́ síbẹ̀ yóò padà wá rí ọlọ́run tó bá di ọlọ́run ọba. Abdul Qadir Jilani tó olórí àwọn ẹ wo ìròrí nípa èyí tí ó padà èyí làwọn mi sọ wípé ẹ̀sẹ̀ ní káwọn oníyí sọ wípé la ilaha illallah náà là ń ṣe subhanallah náà là ń ṣe irọ́ ni. àwọn àwọn àfa àwọn tó gbé lànà súnfì kalẹ̀ wọ́n yàbí táfẹ́fẹ́ lọ́kọ́ yẹn ẹ kàn bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ni. tó bá yá ẹ padà nítọ̀ yẹn mọ́ ẹ padà ẹ padà ẹ padà ẹ padà lọ sókè ẹ dàgbà sókè wọ́n padà tó fún yín ní nǹkan mi tẹ́ máa sọ títí fá dẹ́gbìdẹ́ irúkọ tí Abdul Qadir Jilani tó ń ròyìn. ṣùgbọ́n náà níbomi náà nínú tírà rẹ̀ yìí náà nínú algoniya yìí náà tí a bá lọ wo mujalladu ẹlẹ́ẹ̀kejì nínú algoniya bákan náà page one hundred sixty one yẹn ni pé page tó tẹ̀lé page tí mo kà tán sí yìí page tó tẹ̀lé ìgbà tí sheikh abdulkadir jelani tó ń sọ̀rọ̀ nípa ìnáyà ọlọ́wọ́ba nípa ẹni tó jẹ́ sufi àbí ìnáyà ọlọ́wọ́ba ìtàkólé kan ọlọ́wọ́ba nípa ìlànà sufi àgàgà. àtàwọn tó ń rìn lànà yẹn bóòlù náà bá ti máa ń sàkólé kan wọn sí. ó ní Allahu ta'ala tawalla ikhrajahu min adh ọlọ́wọ́ bá fúnra ara rẹ̀ òun ló ti agbátẹrù wípé òun lòun mú àwọn oníṣúfí àwọn tí ń rìn lànà ṣúfí òun mú wọn òun lọ sínú mọ́lẹ̀ ibi tọ́lọ́ ọba àlejò ẹlá ní kàkún fáwọn oníṣúfí dé ọlọ́wọ́ ọba fúnra ara rẹ̀

wọ́n tọ́wọ́ ti àìlèyìn nìyá gbogbo àníyàn tí ń bẹ nínú ọkàn kálukú wa ọlọ́run ọba ni ó wọ́n lẹ́ni tí ó máa rí ni wọn máa nàgà tó àníyàn nìkọ̀ọ̀kan wa òun ni wọn máa mọ tí ń bẹ nínú àníyàn wa. yìí jẹ́ ẹlẹ́hùn ọlọ́pàá tí ọ̀wọ́ sọ ẹni tí ó máa ma tí ó máa ṣe òfin tó tó ti ń bẹ́nu àníyàwó èèyàn ti ń bẹ́nu ọkà àwọn èèyàn ọlọ́run máa ṣe wọn bẹ́ẹ̀ àwọn oníṣẹ́ bí a máa rí ọkà àwọn èèyàn. ọlọ́run ọba yìí ti ṣe wọ́n ní wàlùmọ̀nà àlàsàrọ́yìn wàlùkọ̀fìyàn ọlọ́run ṣe wọ́n ní ẹni tá a fọkàn tán tá a ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀bá ló ṣe wọ́n lẹ́ni tí ó gbé iṣẹ́ yẹn lé lọ́wọ́ ọlọ́ọ̀bá fọkàn táwọn ó ṣe wọ́n lẹ́ni tá a fọkàn tẹ́ pẹ̀lú pé wọ́n mọ̀ mọ̀ tọ́pamọ́ wọ́n mọ̀ kọ̀kọ̀. وحرسهم من الأعداء في الخلوات والجلوات ọlọ́wọ́ bá àlejò ládẹ̀ ó dẹ̀ sọ wọn kúrò níbi aburú àwọn ọ̀tá ní kọ̀kọ̀ ni àti ní gbangba ọlọ́wọ́ sọ wọn kúrò ń láṣẹ ìfọ́nù mùbílùn wàlà hawa mùtábàáyú yahilu bihim ila zallat èṣù kan tó jẹ́ èṣù asọnù èṣù asọnù nìkan àbí ìfẹ́ inú kẹta wọ̀ yẹn ń tẹ̀lé ò lè mú wọn kúrò níbi kò lè mú wọn lọ síbi kẹta sì láyé èṣù aṣọ nínú ò lè mú wọn kò lè níkapá lórí wọn bẹ̀lẹ̀ yóò mú wọn ṣàìṣe bẹ́ẹ̀ ni ìfẹ́ inú kan ò lè níkapá lórí wọn ìfẹ́ ẹnu tá à ń tẹ̀lé ká ò lè mú wọn lọ síbi tí wọ́n ti ṣàṣìṣe tó pọ́n náà ọba àdéjà lọ sọ wọn kúrò níbi gbogbo àwọn ọ̀tá pátápátá eléyìí tó pamọ́ nù àwọn ọ̀tá ni àti eléyìí tó hàn nù àwọn ọ̀tá. ó ní bákan náà qala qala Allahu ta'ala ó lẹ́rìí léèrè léèrè àti pọ́n náà ọba sọ pé inna ibadi laysa laka alaihim sultanu dájúdájú àwọn ẹrú kò dẹ̀ sí ẹ̀mí kankan tí ń parí láti aburú wàlá shahwatun ghalibatun muttaba'a kò dẹ̀ sí ìfẹ́ ìgbádùn kankan tí máa ń borí ẹni téèyàn máa ń tẹ̀lé تدعوهم إلى اللذات المرضية في الدركات المخرجة من أهل السنة والجماعة. شوف ولو تبي أو يبادو تما يفرني àwọn ìgbádùn yìí tó yẹ pé àwọn ìgbádùn tí máa ń múni lọ síbi àwọn ipò tí ó rẹlẹ̀ jùlọ àwọn ipò tí ó rẹlẹ̀ tí yóò fi jẹ́ yẹpẹrẹ gbogbo àwọn irú àwọn ìgbádùn yìí kò lè kò lè ní kápá lórí wọn eléyìí tí máa ń yọ ni kúrò nínú ahli sunnati jamaa kò irú nǹkan yìí ò ní tẹ̀lẹ̀ sí wọn ẹ wọ nǹkan tó fi pa orí ẹ̀ ń sìn ó ní al-mukhrija min ahli sunnati jamaa. ẹ rí i pé ajẹ́pẹ́ abdulkadir aljelani náà ń pàpè mara ìjálù sunna jamaa eléyìí báyìí ni àwọn tí máa kíjà alùsúnà jamaa wàláì wàláì bàbá alùsúnà ni bàbá mo ti rẹ̀ ń bẹ́ẹ̀ ni o ẹni tí gbogbo yín máa náà ni kátàkátà báyìí ni máa ń ṣe ẹ̀sìn o ẹ̀sìn máa ń dàrú máa lọ́wọ́ ti ẹni òun máa ń ìrújú káàkiri báwọn èèyàn ni ti ẹnìkan mú báyìí yóò ṣe borí rẹ̀ jẹ́ ní ọmọ ẹni tí gbogbo yín máa ni ara àwọn nǹkan tọ́ka ni nítorí pé Sheikh Abdul Qadir Jilani a máa pàpè mára alùsùnà tẹ jẹ̀má lọ́ba aláàrùn ìsúná ni wọ́n ẹ̀rọ àkùnká alùsùnà máa ń sọ orú ọ̀rọ̀ yìí. wọ́n á mọ̀ yí pé ìjà alùsùnà yìí ṣe ìpàpè mára pé a nítorí pé mo ti ń pàpè mára alùsùnà o mo ti dá alùsùnà nìyẹn. wọ́n bi ẹnìkan léèrè wọ́n ní ta alùsùnà ó ní gbogbo ẹnikẹ́ni tí bá ti ń pè táwa <laughs> ni ẹ̀sán alùsùnà ó ní gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti pè lálùsùnà tó bẹ́ẹ̀ ni òsì lára yóò ibi òsì lára yín láyé láyé ìgbà rẹ̀ àwọn olówó lára yín ni kéwù ti dàrú máa wọ̀nyàn lọ́wọ́ pátápátá àní ta lálùsùnà ó ní gbogbo ẹnikẹ́ni tí bá ti ń pè rẹ̀ lálùsùnà òun táwa ni ẹ̀sán alùsùnà gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti pè lálùsùnà tí ó yàrí pé ni ara o òun ni ẹ̀sán alùsùnà ẹ dákun wàláì ẹni tí yín mọ̀ dáadáa náà

tó wáyà ti lè fa ṣòkòtò sókè tó tọrùn gbà lẹ̀ tó dárùn gbà sí tí àwọn rẹ̀ sì ẹ̀ hà tó náà ti pèrè lálùsùn náà sún ní náà nù ẹnìkan àti bọ́lá sọ pé kì í sa àlùsùn náà a rí ojú ara wa nísìn ẹ̀yọ́ yẹn jáde wọ́n lẹ́ yẹn jáde kó nu ìwọ tó ń kí yẹn bọ́ ń kọ́ tó ń kí ìtù kíkì tó ń kí bọ́ ṣé kò láwọn kò láwọn simat táàrí lára yẹn ká pé sunni ṣé kò láwọn usulu ká gbọdọ̀ pé lára yẹn ká pé sunni lẹ́yìn yìí tọ́ba wá kí ìkókó kì bọ́ tẹ́nì kan bá wá ẹni tó ń ẹni tó ń ma òsùn wọn tó ń bá wá gbósùn wọn kalẹ̀ tó ní ayé tẹ kì bọ́ yóò wọlé ọ wà ní yọ̀ọ̀yàn ìwọ tó ń kíyàn bọ́ńkọ́. ìwọ ò sábúrú àbí ẹni tí ń yọ ìkìkì tẹ kì bọ́bọ̀ òun ní sábúrú ìwọ máa kí gbogbo yẹn bọ́. wíwá ni àwọn bẹ́ẹ̀ nìkan bá yọ wọn yóò ní ẹ àwọn kan ti dé nísìnyí gbogbo èèyàn náà pẹ̀lú oníbídíà gbogbo èèyàn ní ẹ̀sán alùsùnà àwọn kan náà ti dé ní ti gbogbo èèyàn alùsùnà lọ́dọ̀ wọn àwọn kan náà ti dé báyìí gbogbo èèyàn alùsùnà lọ́dọ̀ wọn gbogbo ẹnikẹ́ni tó bá ti lálùsùnà lòun alùsùnà ni ẹ dákun wàláì kò sẹ́ni tá a fi rú ẹ̀jọ́ láyé nínú àwọn sálà pé súnà ò yẹra dáradára báwọn ẹni Abdulkadir Jilani ni ìní ń pàtó ìmọ̀ra ládùúgbò gbogbo ọ̀rọ̀ yìí <laughs> ládùúgbò gbogbo ọ̀rọ̀ yìí wàláì ó ní tó gbogbo àwọn nǹkan yìí tó lè mú ìyàjáde kó náà lùsùn náà dákun ṣe gbogbo eléyìí tẹ́lẹ̀ sẹ́ni ìwọ̀n náà lùsùn náà tẹ́lẹ̀ sẹ́ni tí ọkà gbogbo òròyìn sí lára yìí wípé ọlọ́run ọba lọ́ta wá ńlá tó òun ló yọ ọ́ tó òun kòkòrò sínú mọ́lẹ̀ òun ló sì ọlọ́run ọba ló sì ti mọ̀ wọ́n gbogbo yìí máa ń tí àwọn èèyàn fi pamọ́ sínú ẹ̀mí wọn táàlù ẹ̀rí ń bẹ bá mú ẹjẹ̀ kàrà fún ilé ẹ̀rí ẹ̀yọ̀ kẹsìrì hadith wa nu bukhari àti muslim. Arábìnrin innakum taqtasimuna ilayya wa la'alla ahadakum an yakuna alhana bi hujjatihi min ba'd. فأقضي له فمن قضيت له بحق أخيه شيئا فلا يأخذن وإنما قطعت له قطعة من النار أنا بني يوم جاء هذا ما كدوا بالله النبي صلى الله عليه وسلم tẹ́tí ìjà bá ṣẹlẹ̀ láàrin ẹ máa kẹjọ wá bá mi bá yẹn parí ìjà. ọwọ́ ṣe nígbà tẹ́ bá bẹ̀rẹ̀ sí máa rojọ́ láwọn kọ́ mẹjọ́ rò jẹ́ nìkejì lọ. kẹ́nu já lọ́rọ̀ ma bó ti lè ro ààrẹ má ẹnìkejì ju ẹnìkejì lọ. ní tọ́ba wa rojọ́ yìí kódà nínú rìwáyà yẹn alẹ́ bí ní innama ana basharun abara bíi ti ilẹ̀ mi náà ìní mà kọ̀kọ̀ ẹ mọ̀ pé abara ni ní o innama ana basharun abara ni ní gbogbo àwọn olùmọ̀ pátá náà jẹ́ kó yọ pé intanẹ́bì ń sọ ń bì ní wípé hálà bàtàrí yà ń bẹ fún ànábì ànábì ọ̀mọ tí ń bẹ nínú ẹ̀mí àwọn èèyàn ń tẹ́ ẹ bá rò lẹ́jọ́ náà ànábì mọ̀ tó bá ọba jẹ́ ibi tó ọba mẹjọ́ rò tó mẹnú dùn tó fi rojú ààrẹ mọ́ra rẹ wà lọ́kùnrin ti dà ọ́ láti ló ti dà ìbá àti pàdánù máa ti ń bẹnu ọkọ̀ àwọn èèyàn tó máa ti ń bẹnu ọkọ̀ àwọn èèyàn kò ní mà pé ẹ ìwọ mo ti mọ kàn rẹ má wulẹ̀ dunu wọn lọ́jọ́ bí ìwọ kàn rẹ rèé. innama ana basharu àbára ni mí wa innakum taqtasimuna ilayya ẹ sì máa jà ẹ máa kẹjọ bá mi wa la'alla ba'dakum wa fi riwaya wa la'alla ba'dakum an yakuna alhana bi hujjatihi min ba'd. àwa lè rí inú yẹn ní tẹnu rẹ̀ ó dùn tí ó mọ ẹjọ́ rò jẹ́ nìkejì lọ fa akọ̀dé ìlàhù èmi ànábì ọwọ́ adé aláre nítorí pé ọmọ ẹjọ́ lò ànábì ní pàmọ́nkọ̀tọ́ ìpàmọ́nkọ̀tọ́ ìtìláhù bíi hapi àkíyì ṣé à ẹni tí n bá gbé ẹ̀tọ́ ọmọ ẹ̀yà rẹ̀ fún pẹ̀lú tí mo dá aláre lórí ẹjọ́ tí mo bá gbé kẹ̀kẹ́ nínú àwọn ẹ̀tọ́ ọmọ ẹ̀yà rẹ̀ fún fọláyà kò dáná ànábì ní kọ́ mọ́gbà o fàyínàmà kọ̀bọ́àtú láhù kífàtán nínà náà ànábì ní ààyè kan nínú náà ni mo gbé fún yẹn ìpín kan nínú náà ni mo gbé fún yẹn ànábì ò ní má kọ̀kọ̀. kódà nínú hadith yẹn wa aisha hadith yẹn wà nù sahih muslim máa padà mú hadith yẹn wa. an aisha ni man haddathakum anna muhammadan anna muhammadan ya'lamu ma fi al-ghadi gbogbo ẹnikẹ́ni tó bá sọ fún yín wípé ànábì máa ń tí ó tẹ̀lé lọ́la pàkọ́jú ayọ̀dọ́mọ àlọ́lọ́hí alfiriya irú ẹni báyìí ti dáadáa parọ́ tó tóbi máa ọlọ́run báyìí nínú hadith alábi sọ pé sàlàsà nǹkan mẹ́ta kan bẹ man haddathakum bihinna ẹni tó bá sọ nǹkan nínú mẹ́tẹ̀ẹ̀ta ìfún yín kakọ̀ ayé àgbà ọmọ alọ́lọ́hìn kiriya irú ẹni báyìí jẹ́ ayọ̀rọ̀ tó tóbi wọn lọ́ọ̀bà nìyẹn ẹni tó bá sọ fún yín pa nàbí ma kọ̀kọ̀ ànábì ma ti ń bẹ́ẹ̀ náà níyàwó èèyàn ànábì ma níyàwó èèyàn ànábì ẹ sọ fún pé irú ẹni bẹ́ẹ̀ ti ó ti dáadáa parọ́ kò sí báyìí àwọn almunafikun kúnnú àwọn mùsùlùmí tánàbí ọ̀dá wọn mà àyàfìgbà tọ́lọ̀ ọba àlejò tó sọ ẹ̀rí kalẹ̀ tó tó bẹ̀rẹ̀ sí máa dákọ̀ rẹ̀ fún wọn. anábì yẹn mọ kọ̀kọ́ anábì ọ̀ma yìí mọ kọ̀kọ́ ẹ̀rí jẹ́ mbẹ́ lórí ẹ̀bá mú tápàdà mú wa ta'ala. kí wọ́n fọyọ́ ń bẹ̀ pé eléyìí fún àwọn ọ̀rọ̀ búsọ yìí eléyìí tá a ti ń bá bọ̀ tóun fi rìnlẹ̀ fún anabi sallallahu alaihi wasallam pé anabi nímọ̀ kọ̀kọ̀ ẹ̀rí kí mò ń sọ yìí pé kèésà anabi nìkan náà máa fi ń rìnlẹ̀ fún mo ní kódà àwọn máa fi ń rìnlẹ̀ fún àwọn ṣéwù wọn wọn máa fi ń rìnlẹ̀ fún àwọn wòlíì wọn wádìí máa fi rìnlẹ̀ fún àwọn tí ń rìnlànà wọn òun ni Sheikh Abdul Qadir Jilani òun rìnlẹ̀ fún ọmọlẹ́yìn rẹ̀ yìí wàá máa nímọ̀ kọ̀kọ̀ yìí ọlọ́run bá àlejò ọlá òun ló dẹ̀ máa ń òun ló dẹ̀ ṣe kí ni o òun ló tà wá ńlá wípé ó máa ń fi ìmọ̀ kọ̀kọ̀ ó máa fi hàn wọ́n gbogbo ńtọ́pamọ́ ọlọ́run bá àlejò ọlá máa fi hàn wọ́n ṣẹlẹ̀ báyìí mo fi àfikún ni lórí nǹkan tá à ń bá lọ na nínú àwọn àdínlá táwa ń bá lọ lórí wípé anabi sallallahu alaihi wasallam ni àyà tí ọlọ́run bá àlejò wíwé kí anábì sallallahu alaihi wasallam kọ́ máa sọ fún àlùmọ́ rẹ̀ pé kúl ma kuntu bid'an min ar-rusul ilé anábì máa sọ fún ọ wípé èmi ò kí ń ṣe àkọ́kọ́ ní àwọn òjíṣẹ́ mi ń jẹ́ kí ń ṣe tuntun òjíṣẹ́ ọlọ́run ọba táwa wípé àrírù mi rí kọ́ àìmọye àwọn òjíṣẹ́ ló ti ṣáájú mi wá tòtí ń bá pera mi lójíṣẹ́ fún yín sí kì í ṣe tuntun mú wá àwọn kan náà ti wá ṣáájú mi sápẹ́ra mi kì í ṣe ẹni àkọ́kọ́ mi ìjẹ́ kì í ṣe tuntun nínú àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ ba àwọn òjíṣẹ́ kan ti wọ́n ṣáájú mi wá. wàlá adìrì máa yù fàálù bí wàlá àbíkù in attabi'u illa ma yuha ilayhi arábì ní wàlá adìrì máa yù fàálù bí wàlá àbíkù bẹ́ẹ̀ ni mà nǹkan tí wọ́n ṣe fún mi àti tó ṣe fẹ́ yìí náà. ọ̀pọ̀lọpọ̀ tafsiru ló lori lórí àyà yìí. a rí nínú àwọn al-mufassirun sani kata nabi sallallahu alaihi wasallam tó gbà lérò nínú àyà yìí síwájú káyà mi padà tó tọ̀ kalẹ̀ kó tó pa ọ̀rọ̀ yẹn rẹ́ òun ni pé ànábì ní owó ọmọ bó fi wọn já ibi tọ́rọ̀ wọn sí lọ́jọ́ gbẹdà wọn bẹ́ẹ̀ titi náà jà fi. pé nǹkan tí ànábì ń kó tó di kọ́lọ́ ọba àdékẹ́lá padà wá sọ àyà mi kalẹ̀ tọ́lọ̀ ọba àdékẹ́lá fi fà nẹ́bí lọ́kàn balẹ̀ ibi tọ́rọ̀ rẹ̀ ọjà sínú ìgbéra kìyàmà. àyà wo wọlé tó wà nínú sọ́ọ̀tù Muhammad sọ́ọ̀tù Fath. إنا فتحنا لك فتحا مبينا ليغفر الله لك ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا wọ́n ní àyà yẹn lọ padà wá pa eléyìí báyìí rẹ pẹ̀lú wípé ọlọ́wọ́ bá àlékẹ́lá padà wá bá ṣáró ànábì ọlọ́wọ́ bá padà wá fún onírò dùnú nípa ibi tọ́rọ ànábì ọ̀padà já sí. kò yé báyìí nìyí. bẹ́ẹ̀ àbáwá alḥasan al-basri alḥasan al hasan al-basri rahmatulahu ta'ala wọ́n ní ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ rárá. pé ká sọ yín pé ànábì ọmọ ipò tọ́lọ́wọ́ ọba àlékẹ́ láwùjọ sí lọ́jọ́ gbèrà kìyàmà bẹ́ẹ̀ ni kò mẹ́kò táwọn kèfèrí wọ́n ní rárá kò rí bẹ́ẹ̀ wọ́n ní kátà ànábì ń sọkọ́ yẹn ọ̀rọ̀ wọn ló sì lálàáfíà jù ọ̀rọ̀ wọn ló rinlẹ̀ wọ́n ní kátà ànábì ń sọkọ́ yẹn láyé òsè wa ní mabi tọ́rọ̀ ìrọ̀jà sí lọ́jọ́ gbèrà kìyàmà òsè wa ní èèmọ̀ tí àwọn akẹ́kọ̀ọ́ yóò fi mí ṣe bóyá wọ́n padà lé mi jáde ni o àbí wọ́n padà pa mí ni o àbí wọ́n padà jẹ́yẹ sí mi ni gẹ́gẹ́ bá yẹ ṣe sáwọn òjíṣẹ́ tó ṣáájú kí n mọ́ wàlá àdìrí máa yù fáìlú bí wàlá àbìkù bẹ́ẹ̀ sì lẹ́yìn àlùmọ yìí ẹ̀yìn àlùmọ tẹ́ ń pe iṣẹ́ ọlọ́ọ̀bá nírọ̀ yìí náà kí n mọ́ tọ́lọ̀ bó náà ṣe bọ́lá lọ́wọ́ bọ́ pa irun ẹgẹ́ bó ṣe pa àwọn ìjọ tó ṣáájú run ni. ìmọ̀ wàlá àdìrí máa yù fáìlú bí wàlá àbìkù in attabi'u illa ma yuha ilayya in tí mò ń tẹ̀lé kọ̀kọ́já ń tọ́lọ̀ ọba àlejò afẹ́rẹ́sẹ̀ sí mi ẹnu tọ́lọ̀ ọba àlejò bá fi mọ̀ mí ni mọ̀ mà ní tọ́lọ̀ ọba àlejò lọ́wọ́ bá fi mọ̀ mí nínú mà kí n nímọ̀ nípa rẹ̀ kò yẹ báyìí wàlá adèrí máa yù fàálù bí wàlá bìkù. níbi báyìí ànábì ń ṣe ìgbékúwò ipa ànábì nímọ̀ nípa gbogbo nǹkan ó ń ṣe ìgbékúwò rẹ̀ fúnra rẹ̀ nìyẹn ntọ́pa náà ojú ànábì òso ọlọ́run bá ló dẹ̀ sọ fún ànábì sallallahu alaihi wasallam lọ́pàá aláṣẹ kọ́ ọmọ sọ fún àlùmọ̀ rẹ̀ bẹ́ẹ̀. ó sọ fún ọ yí pé èmi ọmọ tó fi mí dára ìbá àṣẹ fún ànábì mọ nímọ̀ nípa àkọ́kọ́ ni kò ní mọ tí àwọn àlùmọ̀ rẹ̀ padà fi ṣe. nàám ṣé kò ní ti mọ̀ síwájú káyì kò ní tó pé à mo ti mọ tẹ́ padà fi mí ṣe ǹjẹ́ lẹ́ lé mi kúrò ní Mẹ́kà kódà ẹ padà gbógun tì mí ni kódà báyìí báyìí lẹ irú àrà báyìí lẹ fi mí dà mo dẹ̀ ti máa ń tọ́lọ̀ ọba àlékelé fẹ̀yìn náà dálára báyìí lọ́nà ọba àlékelé ṣe fún yín báyìí lọ́nà ọlọ́nìkànnì mi sọ fún wa pé wàlá adéyìí máa yọ fàálù bí wàlá bíkù èmi ọmọ tí wọ́n ṣe fún mi bẹ́ẹ̀ ni màá kan tó ṣe fún yín in attabi'u illa ma yuha ilayya ẹnu tẹ́mi ń tẹ̀lé kọ̀kọ́jà ń tọ́lọ̀ àlékelé fẹ́ràn sí mi o tó ti ń sàlàyé fún àlùmọ́ rẹ̀ nípa wípé òun ní mànípa kọ̀kọ̀ eléyìí táwọn oníṣúfì tó fi rinlẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam yẹn. ó tún wá wá nínú hadithu mi náà tí ànábì sallallahu alaihi wasallam sọrú ìtọ́ wà nínú àyà yìí náà tánàbì sallallahu alaihi wasallam sọ nínú hadithu yẹn náà wípé kíni kíni ká tó tẹ̀lé nínú hadithu yẹn ìgbà tí Usman bin Maz'un radiyallahu anhu ìgbà tó kú ìkànnà àwọn sahaba ọwọ́ bẹ̀rẹ̀ sí máa sọ fún anabi sallallahu alaihi wasallam pé ah osman na magoyun ó ti lọ pàdé rẹ̀ ó ti lọ ó ti wà naam ìgbà tí osman àwọn. obìnrin lásìkò anabi sallallahu alaihi wasallam ìdáná àwọn sọ̀hábíyà ó ní anabi sallallahu alaihi wasallam ó wọlé tọ̀ ó wọlé tọ̀ wá nígbà tí usman bin mazun kú. fakultu olóhùn wa sọ wípé rahmatullahi alayka aba sa'id shahadati alayk laqad akramaka Allah ó ní ìkí bá kọ́ máa bá ọ ìrẹ́ abu sa'id shahadati alayk ìjẹ́rìí ní nbẹ̀lẹ́ olórí o mo jẹ́rìí lé olórí wípé lakọ akọrọmọkẹ lọ ọlọ́run bá ti tàpẹ́lẹ́ fún ọba yìí ó ti dọ́mọ àlìjẹ́nà èmi ń jẹ́rìí lé olórí bẹ́ẹ̀ wípé ọmọ àlìjẹ́nà ni ọ fàkọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam sọ pé anabi ni wà má yudriki anna allaha akọrọmọhu kí ló fi mọ̀ ọ́ wípé ọlọ́run ọba àlejò ọlá ó ti kẹ́ àbí ó ti fi àpọ́nlé fún Uthman ibn Affan ló ti fi sínú àlùjánnà fàkútù láàdì bí abi anta wa ummi. à ó ní ìmọ̀ o ìmọ̀ èmi kan sọ bẹ́ẹ̀ ni o èrè ànábì ntí ọba ṣe bàbá mi àti ntí ọba ṣe ọ kọ́ ń bá bàbá mi àti ìyá mi bí abi anta wa ummi mo fi bàbá mi àti ìyá mi àti ìyá mi mo fi ra ẹ̀mí rẹ̀ ànábì ìmọ̀ nǹkan tí yóò tẹ̀lẹ̀ sí fàkọ́lá rasulillah sallallahu alayhi wa sallam anabi wa sọ pé amma huwa fàkọ́ já àhùn yẹtí torí osman bin mazmu'in tó ń sọ yìí àmàdájú ti dé wá bá ní rabbi látọ̀dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ wa inni la arju lahu alkhayr èmi ànábì dẹni mò ń ran kan dáadáa fún a máa ń ran kan àjẹ́ńdà fún yẹn kan kọ́lọ̀ wà nígbà fi sínú a kì í sọ pé lágbájá ọmọ àjẹ́ńdà ni àwọn èèyàn kan láwùjọ tí wọ́n báyìí aláṣejù ní ọ̀pọ̀lọpọ̀ yẹn wọ́n mẹ́sìn láwùjọ yìí wọ́n ní bàbá wa kàmáàlì wọ́n wà ní àlìjẹ́nà báyìí tá ń sọ fún ọbẹ̀ wàlọ́ọ̀hì ìṣàṣejù ńláńlá nìyẹn kí a máa sọ nípa ọlọ́run ọba láì nímọ̀ òlélé báyìí kí a máa sọ nípa ọlọ́run ọba nímọ̀ nípa rẹ̀ nípa ọlọ́run nìyẹn. tọ́jẹ́ sọ̀hábí àgbà àlékà sọ̀hábí fifteen àbí kàkà Usman bin Maz'un ẹ̀ tó bá mọ̀ta àwọn sọ̀hábà dára ní Usman bin Maz'un kò yé báyìí nìyí ìgbà tí sọ pé ọmọ àlìjẹ́nà ni anábì sọ láyé láyé rẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ́ kí fi mọ̀ ọ́ ṣe mọ̀ bẹ́ẹ̀ ọmọ ni ah, ó ní anábì èmi kan sọ jáde omi bá anábì wa a sọ lẹ́ni tó ń wí yìí àmọ̀dájú ti jẹ́ òun ti márù kò tó wà báyìí àmẹ́bí ànábì sallallahu alaihi wasallam múrùn kan dáadáa fún ìtawà náà máa sọ nìyẹn àrídọ́bí àwọn bàbá wa ádámà wọ́n ti wà ní àlìjẹ́nà báyìí àwọn bàbá wa kàmáìlì wọ́n ti wà ní àlìjẹ́nà báyìí àwọn bàbá wa kòkè kò béèrè wọ́n bẹ̀rù àlìjẹ́nà ta ló sọ fún ọ bẹ́ẹ̀. kódà àwọn bàbá wọ́n wà lẹ́nu ọ̀nà àlìjẹ́nà wọ́n òun ni wọ́n dìde àwọn bàbá tó fi lọ́rì jẹ́ náà wọ̀ bí ẹ bá ṣe pé nǹkan bá ń bẹ lọ́pọlọ tiẹ̀ òun ni dìde àwọn bàbá. torí kọ́wọ́ rẹ̀ ní kọ́kọ́rọ́ ọ wá dúró lẹ́nu ọ̀nà wọ́n rìn tí rẹ̀ kó mú kọ́kọ́rọ́ wá tá ń gbé kọ́kọ́rọ́ fún. níbo ló ti gba kọ́kọ́rọ́ yẹn kọ́kọ́rọ́ tí ò sí lọ́wọ́ ẹni kẹ́kẹ́ ẹ wo ìtayọ àlà ẹ wo bí tí àwọn èèyàn tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn kò yẹ báyìí nìyí kódà àwọn àbá àjẹkọ yà pé ọ̀rọ̀ burúkú ni kẹfẹ sọ fún yẹn káwá sọ pé alimarushum pé ẹni tọ́lọ́hún ti kẹ́ tálọ́ sọ fún ọpọlọ́hún kẹ́ a sọ yìí pé rahmatullahi alayhi tọ́lọ́hún kọ́ bá wa kẹ́ ẹ̀ lámàwí àmọ́ ká sọ pé alimarushum kódà àwọn àbíyàn dákọ́ sọ pé àṣehid ẹni tó kúkú ṣàhídì èèyàn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ láyéláyé because tó o bá sọ pé ṣàhídì lèèyàn yìí tó ń sọ nípa màjẹ́nà ọmọ àjẹ́nà ní láyéláyé àyàfi àwọn al-asharatu al-mubashsharuna bil janna àwọn tí ànábì sallallahu alaihi wasallam mẹ́wàá táyà di fún onírò ìdùnnú kọ́ ọmọ àjẹ́nà ní wọn látàyè. lẹ́yìn wọn àkídà ahli sunnati wal jama'a ni pé la nashhadu li ahadin bil jannati wala bin nar ọgbọ̀rọ̀ sọ́kẹ́ nìkan ọmọ àjẹ́nà ní ọgbọ̀rọ̀ sọ́kẹ́ nìkan ọmọ náà kí wọn sọ pé lágbájá ṣẹ̀hídù ni láyéláyé ẹgẹ́ bí àwọn èèyàn ṣe máa ń sọ pé ṣẹ̀hídù kútù wọn ni ṣẹ̀hídù ni Asanubana al-Banna wọ́n ní ṣahidu ni ọ̀rọ̀ àṣejù pátápátá gbáà ni níbà ní sí ìta sọ ni pé o lè sọ wípé kúkú ṣahada àmọ́ pé ṣahidu ni ẹ̀jẹ̀ ọ̀dàdàn kí Hasan al-Banna àti ẹ̀sẹ̀ ìkútù wí o èmi kan sọ̀rọ̀ nítorálì mọ̀ ń sọ̀rọ̀ generally speaking fún yẹn lè sọ pé yẹn ká kúkú ṣahada èmi sọ pé Hasan al kúkú ṣahada o èmi sọ pé ẹ̀sẹ̀ kúkú yẹn o kò yé báyìí níbi ṣùgbọ́n ìyá lè sọ pé ìyàká kúkú ṣàhádà ṣùgbọ́n àwọn òní sọ pé ṣẹ̀hídì ni ṣẹ̀hídì ni bí àwọn ẹni tó kúkú ẹni tí wọ́n ṣẹ̀hídì ni láíláí pé pé yìí sọ pé ṣẹ̀hídì lè yàn ìsọpọ̀ máa jẹ́ nànú nìyẹn ṣé yé níbi so anabi sallallahu alaihi wasallam bọ̀rọ̀ lọ anabi ní wa inni la arju lahu al wallahi ma adri wa ana rasulullahi sallallahu alaihi wasallam ma yuf'alu bi. ó ní mo fọ́ ọlọ́ọ̀bà búra èmi gan tí mo jẹ́ ànábì ọlọ́run ọba ìmọ̀ tí wọ́n ṣe fún mi. má adìrí wà á na rasulullahi sallallahu alaihi wasallam má yù fà ẹlù èmi gbọ́ ọmọ bí tí irú tí wọ́n fi mí dá rárá èyí tí wọ́n ṣe fún mi mi kò yẹ báyìí lẹ́yìn eléyìí tí mo ti sọ lónìí bá nàbí kọ̀rẹ́ ti mi yìí kí ní fún ẹnìkan kan má láyé kọ́ máa jẹ́ nílẹ̀ ní láyé tó sọ bẹ́ẹ̀ má láyé torí sọkúsọ ọ̀rọ̀ ni. ẹ wà á dáná ní ìdáríkà ó ní kódà tí mo ti ń jọ́nà lọ́hùn ó kó bànújẹ́ bá mi jà pé èmi máa wà ẹlẹ́kọ̀ọ́ báyìí sanabi fi bá mi wí báyìí èyí làwọn yàtọ̀ àwọn yàtọ̀ ń ṣe láwùjọ wa lónìí bẹ́ẹ̀ bá wí jù bẹ́ẹ̀ jẹ́ lómi náà lómi náà kíláta rẹ̀ ní sọ́ba alájà dáná wo ni òṣèlú ẹ̀jẹ̀ náà ẹ̀ máa ń ṣe láàárẹ̀

ẹ́ eléyìí báyìí ó ní fanim tufaro aituli osmana ayila ntẹ́jiri ó ní lòun bá sùn gbà tó ń sùn báyìí dé òun bá rí ìṣẹ̀lẹ̀ ru omi kan òun rí orísun omi kan tí ń sàn fún osman eh, ibn mazun fajitu ila rasulillahi sallallahu alaihi wasallam olóhùn wa bá nabi sallallahu alaihi wasallam fa akhbartuhu bi dhalik olùwà sọ fún anabi nípa tó ń rí lójú aláì fàkọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam anabi wa sọ wípé záàkà amaluhu sórí omi ìtẹ́lẹ̀ ru omi orísun omi tó rí ti ń sàn tọ́jà ìṣe ọ̀sán yẹn iṣẹ́ eré rẹ̀ tó ti láyé nù záàkà amaluhu iṣẹ́ rẹ̀ tó ṣe nìyẹn lórí ti ń sàn yẹn. eléyìí báyìí alimami bukhari nìkan ni wọ́n gba hadith yìí wa kò yí báyìí so eléyìí báyìí ń jẹ́ pé wáyé yípa nẹ́bí nímọ̀ nípa àkọ́kọ́ kò sí nǹkan kan tí yóò jọ bẹ́ẹ̀ kò yí báyìí nìkan ànẹ́bí sallallahu alaihi wasallam fúnra ara rẹ̀ òun ni ó ń fi ló ń tàfihàn fún òun nímọ̀ nípa àkọ́kọ́ yìí insha Allah ta'ala wọ́n ní àsìkò wa ti lọ gan tó bá di ọjọ́ mẹ́jọ insha a máa tẹ̀síwájú lórí àwọn ẹ̀rí inú hadith ànẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀rí kí gbogbo àwọn eléyìí tí mo kó wá Qur'an tí ọlọ́wọ́ wa tó ti ń tako fún anabi sallallahu alaihi wasallam àbí fún àwọn ẹ̀dá ibẹ̀ kò sí ẹnìkankan nù àwọn ẹ̀dá Ọlọ́run tó nímọ̀ nípa kọ̀kọ̀ gẹ́gẹ́ bí àwọn onítúbílẹ̀ ń pàtó máa nìyẹn gẹ́gẹ́ bí àwọn onítúbílẹ̀ ń rẹ fún anabi sallallahu alaihi nìyẹn àwọn àyà Qur'an láti mú wa bá mú yìí ó wá kó àwọn anabi fúnra kò yí báyìí so ìfi ìsàfihànilẹ̀ yìí máa kọ̀kọ̀ fún anabi sallallahu alaihi wasallam ìsàtẹ́jú ni ìgbé anabi sípò ọlọ́run ọba ni ìfi àwọn ìròyìn ọlọ́run ọba rinlẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ni eléyìí ṣírkún fi rùbùbíyà ẹbọ nìyẹn nínú rùbùbíyà ẹbọ nìyẹn gbogbo ẹnikẹ́ni tí máa ń sùúrù kaba yẹn fún anabi sallallahu alaihi wasallam fahuwa mushrikun fi rububiya ẹlẹ́bọ nírú ẹni nínú rububiya a kì í fi rú ẹni fún anabi sallallahu alaihi wasallam nìkan ní nìyẹn lára àwọn ibi tá a ti sí ọba lára àwọn ibi tá a fi ọba nìkan nínú wa yìí akọkọ kọ́kọ́ nìkan la fi ìlànà wa ẹgẹ́ bí àwọn tí ń rìn lànà Sufi so kọ́lọ̀ ọba àlekẹ́lá kó dáhùn tó sànú ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ ọba àlekẹ́lá kó má ti wá ní onífẹ̀ẹ́nu wala la ilaha illallah abẹ́lẹ́ ọba àlekẹ́lá kọ́lọ̀ ọba kó fi dúdú hàn wá lójú kó yẹ ká lè tẹ̀lé kó fi aburú àti bàjẹ́ kó fi hàn wá ní bàjẹ́ kó yẹ ká lè jìnà sí wala la ilaha illallah níparí àwọn kan nínú àwọn tí wọ́n jẹ́ alásejù èèyàn tí wọ́n jẹ́ onísọkúsọ kódà nírọ̀lẹ́ tó fi ti ara mi gbọ́ wàláì wọ́n fi rinlẹ̀ wípé kódà àdídù fi rinlẹ̀ wípé yẹn ni máa yẹ sẹ́wò wàláì mo fọlọ́ bàbúrà nísàlẹ̀ ń bí báyìí nísàlẹ̀ wá ń bí náà ni tábà fi rin tábà fi rin bí òpó náà bí méjìlá sísàlẹ̀ ń bí rìn òpó náà bí méjìlá ẹ̀jẹ̀ ọ̀nà wàláì mo fi ti ara mi gbọ́ nírọ̀lẹ́ yìí wípé ànẹ́bì gbà yìí pé àlìmáwo tẹ́ àlìmáwo yẹpẹ̀ wàláì yẹpẹ̀ ẹ̀jẹ̀ nàzán ó ti mú hadith wá o ó mú hadith wá mo fi sọ fún àwọn èèyàn wípé hey ẹni tí ó kó àwọn èèyàn wọná nínú àlùmọ̀ yìí wallahi àyà Qur'an hadith ànábì náà máa ké fún wa ànábì sallallahu alaihi wasallam sọ wípé nínú àwọn wàhálà tí ó bá yẹn nínú hadith Hudhayfa ni pé ẹ̀rí àwọn ẹ̀rí àwọn èèyàn kan kọ́ mú min jildatina yatakallamu bi alsinatina àwọn èèyàn kan tó jẹ́ sí pé kódà lára wa náà ni wọ́n kódà ahọ́n wa náà wọ́n fi sọ̀rọ̀ Quran wọn máa ké fáwọn èèyàn àdìsí anábì máa ké fáwọn èèyàn kódà lárúbáwó dùn lẹ́nu wọn. ṣùgbọ́n táwọn ala abwabi náà man ajabahum ilayha qazafuhu fiha. ni wọ́n lẹ́nu ọ̀nà náà rẹ̀ dúró sí gbogbo ẹnikẹ́ni tó bá já wọn wọn sínú náà ni kódà là wá kó ń bí àwọn pèpè báyìí. ẹ̀rẹ́ àwọn kí wọ́n làwọn ẹ̀gbẹ̀dì wá kù táwọn kí ló kù tẹ́sẹ̀ kù fáwọn ẹ̀gbẹ̀dì àwọn ògúnde. ẹ àwọn àbíjá tiẹ̀ ń ṣeré ni ó yẹ pé burúkú làwọn ṣe eré kúkú eré ẹ̀bọ làwọn náà ń ṣe ṣùgbọ́n àwọn ògúnde ń lóògùn gẹ́gẹ́ ni kí lẹ fẹ́ fi kalẹ̀ fáwọn àfẹ̀já. ọlọ́run bó sànù wa o gbogbo àwọn irú àwọn iṣẹ́ àwọn babaláwo fẹ́ pé àwọn babaláwo tààrà ni wọ́n ń ṣe ká máa wo yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ wíwò kí ẹ káàdà tó sọ wípé kódà la ó tún wà nínú ẹ̀sìn fánẹ́bí anẹ́bí faramọ́ kí ẹ máa wa inna ilayhi raji'un níbi tí wọ́n ti ń ṣe mọ́lídù ànábì kí ẹ tó máa sọ nǹkan báyìí bá ló lè tá à ń sọ yìí sọ̀rọ̀ ẹ̀rí àwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀rí yìí wà nú yìí ibi tí nǹkan ò yí àwọn èèyàn nínú àlùmọ̀ yìí kí àwọn ọmọ kéékèèké kan sáré jẹ̀nu kó sí wọn lára kí láwọn di wòlíì ó ti ń di ní mẹ́ta báyìí. ìkànlẹ́dùn méjì ní Niger ní Niger méjì ní Niger ìkànlẹ́dùn kí láwọn di wòlíì táwọn yẹn sì lọ́ máa wò wọ́n ká láwọn rí náà sáwọn èèyàn ká máa rí náà sáwọn èèyàn ẹ wo bí táàlù ń mọ̀ yìí ẹ wo bí táà tẹ̀rì sínú ẹbọdé irú àlùmọ̀ títà ìbẹ̀dẹ̀ ni kò ti máa ṣe dáwà tí ò ní ṣe dáwà tàbí irú dáwà burúkú wò lélẹ́yìn ilẹ̀ nìkan máa wá ṣe dáwà nítorí pé àfẹ́tọ̀ lẹ́nu àfẹ́káyé hé tiwa àfẹ́kán àfẹ́kán bú wa àfẹ́kán gbógun tiwa àwọn ànẹ́bí ọlọ́run ọba àti gbogbo àwọn tí wọ́n jẹ́ olùkòkò sójú ọ̀nà tàbí wàláì wọ́n gbógun tiwa o wọ́n bí ànábì léèrè pé ìjọ́ wo lórí nira jù láyé ìjọ́ wo nínú rẹ̀ bàjẹ́ jù láyé ìjọ́ wo ló nira jù fún ilé ayé oníjọ́ tó ń lọ sí tọ́ ìfù ni. ẹ máa ń ká tó rẹ̀ sáré bí tọ́ ìfù ni wọ́n lé ànábì lóko padà ni. sẹ́lẹ̀yà lóko ẹ̀jẹ̀ nkéré fa. ìwọ náà kà ìwọ náà kà gbé sí ilà káyè pé kéèyàn èèyàn ẹyọ kankan máa lẹ̀ olóko kéèyàn máa lẹ̀ yẹn ní oko oko làwọn máa ń pè bá. kámọ́ wa sọ pé odidi ìlú lé ànábì lóko

wàláyé ah. wàláyé ọlọ́run bó o àwọn èèyàn ń kú sí ẹbọ ọ̀nkọ́ ọmọ máa ọ̀nkọ́ ọmọ máa báyàwó wọn lò pọ̀ báyàwó wọn lò pọ̀ máa wẹ̀ níbi tá ti ń kú sí ẹbọ ọ̀nkọ́ máa bó ṣe máa kírun tí wọ́n ní tí wọ́n ní ní nígbà Mu'adh bin Jabal nígbà tára bí sallallahu alaihi wasallam tó gbé lọ tó gbé dé lọ sí Yemen ó ní falyakun awwala ma tad'uhum ilayhi shahadatu an la ilaha illallah àkọ́kọ́ ń tọ́ gbọ́dọ̀ pé wọ́n sí oní ọ̀rọ̀ tawhid fa inhum ata'uka lidhalik nígbà tán bá tẹ̀lé ọ̀tá gbọ́ ẹ̀yẹ tán nígbà yẹn kó tó wà fi mọ̀ wọ́n anna Allah farada alayhim khamsa salawatin fi kulli yawmin wa layla nígbà yẹn tó kàrún tawhid òdúró ẹ̀ ń kọ́ ọ̀yàn ní báńkì wọn ní ní wàláyé tó bá yẹ bẹ́ẹ̀ kíyàmá àwọn èèyàn yóò padà sépèlé yẹn gbẹ̀yìn ni wọ́n padà sépèlé yẹn ni àbí káwa ṣe tiwa ká gbìyànjú ká yọ àlùmọ̀ ikú ònú ẹ̀bọ ká gbìyànjú ká sàlàyé tawhid ẹni tó wọn bá àlékẹ́lá bá ló là alhamdulillah ẹni tó wọn bá àlékẹ́lá bá ní kó là yọ ọmọ wípé àjíṣẹ́ fóun àwa sọ tiwa òun ló sorí tuntun abẹ́lẹ́wọ̀n bá àlejò akọ́dà nǹkan mọ́ ṣe wá lórí kunkun yẹn ọlọ́wọ́ bá àlejò akọ́ mọ́ ṣe wá lónífẹ̀ẹ́ nú ọlọ́wọ́ bá àlejò akọ́ mọ́ ṣe wá lọ́la gidi ọkàn ọlọ́wọ́ àlejò akọ́ jẹ́ ká máa gbọ́rọ̀ tawhid kó lè kájí kó lè máa tẹ̀lé wala la ilaha illallah máa ń ṣe owó gbà fi sabilillah inshallah ntí ó ń wa bá ní فلو بعد ذلك يا بني بتيو ليري لا إله إلا الله سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب